Hello, everyone. Welcome to Toyin Talks. Wow, I cannot um, thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. All. Bye.

pẹ́ lọ́dà lẹ̀ abatẹ́jẹ́ tó ní lára ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra wọn. títà ọmọ níṣe ni bá dùn yàn wọra ó ṣe mí ò ń gbà mí kí la fẹ́ ṣe sí ẹ náà. àlẹ́ lẹ́tanú pẹ́ lọ́dà lẹ̀ abatẹ́jẹ́ tó ní lára ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra wọn ọ̀rọ̀ ta la bá kó ṣe sí bí ó bá ṣòlóṣì tó ń ṣòṣì bí iṣẹ́ aṣọ kò gbà kó yé ṣòṣì bí iṣẹ́ àwọn tó yẹ kó tún sọ fún kó yé ṣòṣì àwọn olóòsọ fún wọn fi sílẹ̀ kó ń ṣòṣì bí ránṣẹ́ o ìgbà tó wá lọ lóṣì wọn wà níbẹ̀ ṣàánú ajé lórí rédíò wọn wà níbẹ̀. ṣé wàá dáadáa ẹ̀yin èèyàn mi ojú ò tì í ẹ wọlé kanlẹ̀ ẹ ṣe aṣọ yìí ó máa bá mi reduce kan náà àǹfààní ìyá gbójú ẹ̀ sọ̀rọ̀ pa tó ń pariwo mo pariwo nu wọn àṣàmẹ́gun mo rí tó ń sun rárá pẹ̀lẹ́ amẹ́bọ̀ gist lover ẹ pẹ̀lẹ́ alájì alájì kí lórúkọ alájì tí mo dá láàárọ̀ iná alájì Saoty Arẹwà mo promise yín ní kankan máa gbé wá fún yín ṣẹ́rí nílé ayé yìí connection ni gbogbo nǹkan nílé ayé yìí connections ìwọ tó bá ń kọrin àbí wọ́n tó bá ń ṣe fíìmù àbí wọ́n tó bá ń tajà tó bá ti mọ̀ pé Ọlọ́run ti gbàdúrà ẹ̀ nínú ayé àbí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gòkè ọ̀la tó dẹ̀ mọ̀ pé ó ṣú ọ̀fun ẹ̀ irú àwọn èèyàn báyìí ló gbọ́dọ̀ sá nílé ayé ení ẹ̀dá tí ò bá lè ṣiṣẹ́ bí afọ́jú dọ́kásì gíslọ́và ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá bíi àṣàmẹ́gun gbẹ̀gìrì UK bọ́dínà lẹ́pọ̀rọ̀sì ṣẹ́rí lẹ́nu ìgbà tí body na leprosy ìyẹn àṣàgbẹ̀gùn UK lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ ogun yìí hmm. ẹ̀rù ènìyàn bà mí ẹ̀dá tí ẹ ẹ̀ṣẹ̀ tí ẹ rò tó dẹ̀ ń bà tí ń jẹ́ mo ti ń gbọ́ látijọ́ tí mo ti délé ayé mi ò tí ì réèyàn bí àṣàmẹ́gun rí aláàjì Saoty mo promise pé màá gbé nǹkan kan wá fún yín nípa afọ́jú ẹ jẹ́ sáré fi nǹkan yẹn hàn yín torí bẹ́ẹ̀ yẹn kọ́ ni mò ń lọ nǹkan tí mo fẹ́ sọ fún yín lélẹ́yìí tó bá ti jólókìkí láwùjọ má bá wọn gba ẹ̀dá tí ò níṣẹ́ lọ́wọ́ àgàgà ẹ̀dá tó bá ti mọ̀ pẹ̀lú àwọn ẹ́sà board tó bá wá jẹ́ ọkùnrin tàbí obìnrin pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí nínú gbogbo ìrìn àjò tó bá fẹ́ ṣe láyé yìí ṣẹ́rí ilé ayé connection ni alukuran sọ pé ẹ jẹ́ kí olówó fẹ́ olówó àbọ́lọ́hún kọ́ ló sọ bẹ́ẹ̀ ní alukuran ó ní ẹ jẹ́ kó lówó fẹ́ olówó ẹ jẹ́ kí òtòṣì kan fẹ́ra àwọn alukuran ló sọ bẹ́ẹ̀ mi kọ́ òtòṣì tèmi wá mìn kò mìn owó tó ní lákàùntì èmi máa ń sọ fún yín ẹlòmíì àwa yìí ti fìgbà kan gbénu uncompleted building rí tá a mọ̀ pé ó máa da lẹ́nìí bọ̀ nítorí àwọn olówó tán fẹ́ wa láwùjọ lóbìnrin lọ́kùnrin tán fẹ́ wa nítorí pé a ti kọ́pa máa jẹ́yàn traces yẹn ti wà lára wa tó bá jẹ́ pé blackmailer ni mí mi ò ní débi tí mo délé ni tó bá jẹ́ pé abatẹ̀ èèyàn jẹ́ ni mí ò ní débi tí mo délé ni tó bá jẹ́ wípé mo máa ń derive joy nínú ká máa batẹni tó ga jẹ́ gbọ́ mi mi ò ní débi tí mo délé ni látijọ́ tí mo ti ń ṣe ṣó lórí social media kò sí kankan nu yín tó lè tọ́ka pé èèyàn báyìí ni Lizzy mọ̀ Lizzy mọ̀ èèyàn báyìí àbí mo wá proud àbí mo wá po pé à mo mọ̀ èèyàn báyìí à kí ni. Mm, mm, mm, mi ò mọ̀yàn náà ni ọlọ́run ni mo mọ̀ alukurani ni ẹ jẹ́ kí olówó kó fẹ́ olówó kò kí ń ṣe fífẹ́ dídó nìkan ṣoṣo kò kí ń ṣe fífẹ́ dídó nìkan ṣoṣo fífẹ́ mi pé fífẹ́ràn ẹ jẹ́ kí olówó fẹ́ràn olówó ẹ jẹ́ kí òtòṣì kan fẹ́ràn ara wọn ẹ wo kéèsì bí ọdún òkè owó kéèsì bí ọdún òkè owó ó ní àṣeyọrí nítorí wípé Lizzy Anjorin jẹ́ ẹ̀dá tó fẹ́ràn olówó torí olówó ni Lizzy Anjorin jẹ́ ẹ̀dá tó jẹ́ ológo torí ológo ni Lizzy Anjorin jẹ́ ẹni tínú ẹ̀ dáa torí pé a ti kọ́ pé Lizzy máa lówó ṣó ti eyín nǹkan tí mi sọ tẹ bá wá wo àwa méjèèjì láwùjọ mi ò ní ní à mainland ní Bíọ́dún ń gbé à island ní Lizzy ń gbé èmi tí mo pọ̀ èmi tí mo máa ń ṣaṣọ fún gbá èmi tí mo mọ tẹ̀mẹ̀dò èmi tí má lọ gbé private jet lọ gbé aṣọ fáwọn èèyàn ẹ pé mi ò gbé wá ẹ pé mi ò gbé wá mo kàn wó pé it is my duty to protect uh, to protect Bíọ́dún mo dẹ̀ sọ fún yín pé kò kí n ṣe nítorí Bíọ́dún ni mo ṣe ń gbèjà Bíọ́dún bọ̀ nítorí àwọn ọmọ Bíọ́dún tí mò ń rí yẹn àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ go through ìbànújẹ́ ó dijọ́ wo tán fẹ́ bayé àwọn tó ga nínú ayé jẹ́ tí wọ́n support wọn pé kó má bàjẹ́ bẹ́mi ṣe dúró fún bí ọdún tá a bá rí èèyàn bẹ́ẹ̀ tó dúró fún Lizzy Anjorin lọ́jọ́ tẹnu ìṣó gbé voice note aláàjì wá lọ́jọ́ tẹnu ìṣó wá sọ́dọ̀ Gistlover tí Gistlover wá fi tọrọ bára nígbà tí Mohbad wà láyé tá a bá rí èèyàn kan tó dúró bí Lizzy Anjorin ṣe dúró ó ṣeéṣe kí Mohbad má kú ègbé ni fún yín tẹ́ bá ní christian ni yín àbí mùsùlùmí ni yín tá a wá ń ba yín níbi tán ti ń ba tèèyàn jẹ́ ègbé ni fún yín ègbé ni fún iṣẹ́ ọwọ́ yín ègbé ni fún ọmọ yín ègbé ni fún ìdílé yín ègbé ni fún yín láyé àti lọ́run ọlẹ́ ìdí ẹ̀ tó bá jẹ́ pásítọ̀ àbò jẹ́ imam àbò ní agbára kan ṣoṣo àbò ní nǹkan kan tó wá lọ́wọ́ síbi tí wọ́n ti ń ba tèèyàn jẹ́ ó tòṣì ni ẹ́ kúránù dẹ̀ kọ̀ndẹ́ẹ̀mù ẹ bíbélì kọ̀ndẹ́ẹ̀mù ẹ ó ní ẹ jẹ́ kí olówó kó fẹ́ olówó ẹ jẹ́ kí o tòṣì kó fẹ́ o tòṣì ẹ jẹ́ kí ológo kó fẹ́ràn ara wọn kò kí ń ṣe fífẹ́ dídó ni àlùkùránì àbí báíbù sọ. ẹ wo nǹkan tí Gistlover ṣe ẹ wo bó ṣe parọ́ ọmọ bí ọdún Gistlover dẹ̀ ń sọ fún èmi àti yín wípé màmá màmá dáadáa wọn ò wá síbi birthday bí ọdún ẹ wọn wá síbi wedding bí ọdún ẹ má gbàgbé pé tí Lizzy Anjorin ò bá jáde láti sáré sọ profile Bíọ́dún a ní tẹ́tí gbọ́ Bíọ́dún màmá wa lálùbáríkà kan ní courage àti àti sọ pé bó ṣe rí rèé wọn ò ní lè jáde màmá yẹn ò ní jáde pressure yẹn máa ti pọ̀ jù torí màmá yẹn máa máa bẹ̀rù kí Gistlover má gbé àwọn hànú bọ̀ nígbà tí màmá ti rí bírú intake Lizzy Bíọ́dún ọ̀kẹ́ owó ti rí intake Lizzy Bíọ́dún ti wò pé irọ́ ẹ rí i pé bí Lizzy ṣe ń sọ òtítọ́ nípa ìgbéyàwó Bíọ́dún kò sọ bí ẹni tó fẹ́ return èlò ni Bíọ́dún fẹ́ fún mi níbi tí Ọlọ́run pọ́n mi lédè ẹ mọ̀ pé àwọn kan wà nínú àwùjọ tí Ọlọ́run ti gbàdúrà wọn tó jẹ́ pé irú èèyàn bíi Lizzie Anjorin nìkan náà kan wá tó ló ṣe olórí burúkú bá wá ń sọ̀rọ̀ àwọn òtòṣì bíi titi ẹ̀ wọ́n wá máa gbọ́ òun lọ̀rọ̀ Gistlover ṣé bí ìgbà tí Gistlover gbé sítórì Bíọ́dún síta kí ló dé tí ìwọ òṣèlè ronú bíi Lizzie máa béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ipò olówó la dá ẹ sí àbí ipò tòṣì nígbà tí Gistlover gbé ẹnu ìṣó wá tọrọ bára kí ló dé tó tiẹ̀ ṣe lè ronú bí Lizzy ṣe máa ń ronú ṣé ipò olówó la dá ẹ sí àbí ipò tòṣì gbogbo àwọn tí Gistlover ti pa níbi ìbá ìbí Sam Okposo bí àwọn èèyàn tó pọ̀ gan tó ti pa tóun àti TVC ti join hand láti pa wọn bí Gistlover ṣe ń gbé sórí wọn jáde láti pa wọn ǹjẹ́ wọ́n ń ronú bí Lizzy Anjorin bíbélì ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì aláàjì Saoty Arẹwà ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín nípa ọmọ tó wá sílé yín àwa ò ní sọ jù báyìí lọ ṣó ti ọlọ́run ò ní jẹ́ ká yéri yín mú a ní sọ jù báyìí lọ pásítọ̀ kan mi ò fẹ́ dárúkọ ẹ̀ àwọn kan ló súnmọ́ àwọn kan ló súnmọ́ nígbà yẹn àwọn kan ló lu àwọn tó súnmọ́ ẹ má gbàgbé pé àṣàmẹ́ eégún tún súnmọ́ ẹni tó súnmọ́ pásítọ̀ yẹn ó ní rò tá àṣàmẹ́ play nígbà tí wọ́n ṣe tán ẹ wo bí àṣàmẹ́ eégún ṣe betray ẹni tó jẹ́ èèyàn pásítọ̀ yẹn ṣe rí níbi tí mo bá délé ni ẹ zi mama mo wo profile ẹ mo dẹ̀ fẹ́ kéèyàn kan jáde kó wá sọ. So mo challenge yín ẹ̀dá kan tí zi mama ti bàjẹ́ tó bá mu tó bá tiwọn jẹ́ kò sáàṣírí kankan bì kan o ẹ jẹ́ kí n sáré fèlè hàn yìí mo bọ̀ for those of you tí ẹ mọ àwọn kankan ẹ ti pọ́ nípa ẹ̀dá kan woman kan woman náà mi ti ẹ̀ mọ̀ bóyá èèyàn dáadáa ni o àbẹ́yàn burúkú ni now ẹ wo kínní ẹ jẹ́ sáré fẹ̀rí hàn yín ẹ jẹ́ gbé yín débẹ̀ ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ jẹ́ kí n gbé yín débẹ̀ gbé yín débẹ̀ ẹ má bínú ẹ sáré gbé yín débẹ̀ ni o ẹ mọ̀ pé mi ò kì í sọ̀rọ̀ láìsẹ̀rí. èmi ń sọ̀rọ̀ láìsẹ̀ rí bọ̀ bọ̀ ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. fẹ́ gbé yín débẹ̀ jọ now ẹ má gbàgbé wípé ẹsẹẹsẹ là ń ní October twenty six twenty twenty one October twenty six twenty twenty one Alhaji Saoty ọ̀dọ̀ yín ni mo níbi tí mo lọ mi ní pẹ́kù lọ́dọ̀ yín October kí ni mo pè twenty six twenty twenty one ẹ jẹ́ sáré fẹ̀rí kan wọ̀nyí October twenty six. October 26. October 21, 2026. 26, 2021. October 26. Okay. October 26. Mo fẹ́ sáré fi nǹkan Okay now, mo Emma rí. Ẹ ẹ jẹ́ kí n fàṣírí hàn yín díẹ̀ díẹ̀ la máa mú wa. díẹ̀ díẹ̀ la máa máa mú wa. okay. okay. jẹ́ kí n fi kankan mọ̀. hold on ẹjọ ayé tuntun àkàmàrà ẹ bá mi tag Alhaji Sauty Arẹwà ok ṣùgbọ́n lélẹ̀ màá yọ kámẹ́rà yẹn máa fi hàn yín ni ẹ mọ̀ pé èmi máa máa gbé yín débẹ̀ gangan gan èmi ò ń don't talk without receipt Alhaji Sauty bí ọdún tiwọn náà bá wà lórí yìí fóònù mo fẹ́ kẹ́ wá wò kínní. ok ẹ wọ ẹni yìí ṣe orúkọ ẹni ń bọ̀ ń bọ̀ ṣe rí October ṣe rí twenty ẹ wò ẹ ti rí ń bọ̀ ṣe ti rí ó ní alájà ẹ káàárọ̀ you sabi this person kí lẹ gbọ́ tí mo sọ. So i no wan give anybody attention ẹ wò ẹ ti rí Alhaji Sauty ẹ ti rí mo ń bọ̀ ẹ ti rí Alhaji Sauty ẹ ti rí báyìí ẹ wò ó ní i no wan give anybody attention ṣó bú mi ni nǹkan tó mo ní á bú mi àbí mo ní ṣó bú mi àbí ṣe ti rí this is when they introduce the bastard to me. Bon, ẹ jẹ́ kí n fi hàn yín ara Instagram màá gbé yín débẹ̀ ń sìn ẹ wo ṣẹlẹ̀ tó introduce ẹ sí mi ń rí ẹ ti rí ẹni ẹni alájà ẹ káàárọ̀ you sabi this person ẹ ti rí October kílẹ̀ ń wò yìí twenty six twenty twenty one ẹ ti rí. ṣe mọ̀ pé gbogbo wọn máa sọ pé mi ò mọ rí òun ló kọ́kọ́ pè mí gbogbo bó ṣe introduce bcc mi gbogbo ẹ̀ ló wà níbí báyìí ìyẹn nìyí alhaji sao ti ṣe rí ọmọ yìí ẹni bọ́ ṣe set me up tán introduce ẹ̀ sí mi lẹ́yìn tán introduce ẹ̀ sí mi àwọn tó introduce ẹ̀ sí mi wọ́n tún pín sí méjì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá já mi sí pé set up ni wọ́n dẹ̀ sọ gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́ àmọ́ mi ò fi bẹ́ẹ̀ gbọ́ mi fi bẹ́ẹ̀ gbà bọ́ wọ́n sọ fún mi pé kí n wà watchful ẹ sábọ̀dù wa sọ wípé òun wá ọmọ yìí ṣe mọ̀ páwọn kan ti introduce ẹ̀ sí mi ẹ sábọ̀dù ní tán bá bá òun rì kan bóun pa mi ò mọ rí o ó kàn ṣàdédé ṣe ṣó ni ó lóun gbèjà mi ó lóun nífẹ̀ẹ́ mi ó ní à ah, kìnnìkan kìnnìkan Alhaji Sauty ẹ bá mi táàgì wọn kan wá ohun kan tí mo sọ. So mo bá ní kọ́ ọmọ ẹ̀ máa bọ̀ nínú ilé wa mo ní kọ́ ọmọ ẹ̀ máa bọ̀ nínú ilé wa mo fún láṣọ mo fún lówó mo fún lóúnjẹ mo tọ́jú ẹ̀ mo ṣe dáadáa fún un alájí ìsàtún mi mọ̀ pé ọmọ yìí wọnú ilé wa ń mú òhò wa o ọmọ yìí rìkọ́dù òhò wa ọmọ yìí rìkọ́dù òhò wa mo dẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ lára àwọn ẹ̀rí mi rèé mo fẹ́ kẹ́ lísìsì kínní ká tó máa lọ. fẹ́ kẹ́ lísìn sílé hmm. hmm. ayé tó tó àkàmàrà ó gbẹnu tán hmm. ayé tó tó ṣóhun rèé ṣá ó dá ipò òun rèé àwọn kan rèé òun rèé. alájà mi ì lè bá yín jà láéláyé ṣe rí gbogbo àwọn tó fẹ́ kí n kọlù yín yẹn. mo fẹ́ kẹ́ bá mi táàgì alájà alájì Saoty Arẹwà ẹ bá mi táàgì wọn pátápátá ẹ bá mi táàgì wọn pátápátá ẹ máa gbọ́ o mi ò bá jà o Alhaji Saoty mi ò bá jà o mi ò bá ta o nítorí wípé alukuran ní kí olówó fẹ́ olówó kò kí ń ṣe dídó ó ní ẹ jẹ́ kí o tòṣì kó máa fẹ́ra wọn gbogbo ẹ̀dá tẹ bá ti rí tó ń ba tèèyàn jẹ́ lórí social media ó tòṣì ni wọ́n tẹ́ ẹ̀ bá jẹ́ kán lọ fẹ́ra wọn wọ́n máa wọ́n máa fi wọ́n á gbé eyín ṣubú torí a dá wọn láti gbé èèyàn ṣubú ẹ̀yin kọ́ o aláàjì kò sẹ́ni tó máa gbé yín ṣubú o aláàjì sàùtì ẹni tó bá lóun máa gbé ṣubú onítọ̀hún ló máa ṣubú tọmọtọmọ onítọ̀hún afọjọ́ ọlọ́jọ́ kanjú ṣubú kù ni gbogbo ẹ̀dá tó bá lóun máa gbé yín ṣubú mi ò mọ yín rí mi ìbá yín sọ̀rọ̀ rí kó yẹ pé mo kàn rí yín ní ìvẹ́ǹtì lẹ́kọ̀ọ́ bóyá kíragun àbá ìkira mi ò mọ̀ gbọ́ tèmi tèmi dúró fún ni òtítọ́ mo wá tú àṣírí ọmọ yìí fún yín wọ́n ní ẹ jẹ́ ká ṣe dáadáa èní ni bẹ́ẹ̀dẹ̀ bá mi aláàfin ọ̀fọ̀yọ́ ẹ rí i pé mi ò lò wọ́n torí wípé wọn kọ̀ láti lọ sásá bí àwọn èèyàn kan kan kọ lẹ́tà láti sọ pé àwọn ọmọ aláàfin àwọn òbẹ̀ mi iṣẹ́ gbogbo games yẹn ni mo mọ̀ tí mo máa kọ́ yín níbí Alhaji Saoty ẹ máa gbọ́ ọmọ yìí kò láṣọ mo fún láṣọ kò nílé mo fún nílé kò lóúnjẹ mo fún lóúnjẹ láàárín few weeks tí mo mọ ọmọ yìí almost a million naira ni mo fún ọmọ yìí dẹ̀ ń wá sórí social media ó dẹ̀ wá bú mi ọmọ yìí dẹ̀ ń ṣe ṣóò fún mi bí àṣàmẹ́gun Bísí leprosy bí Bísí ṣe ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ lọ́mọ yìí ṣe fún mi the same pattern nítorí òtòṣì ni wọ́n olóṣì olórí burúkú ni wọ́n a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀kọ́ máa bára wọn ṣe alukuran ti condemn ẹ̀ bible ti condemn ẹ̀ pé má ba òtòṣì ṣe it's not about the amount you have in your account lẹ́nìí ẹ bá mi get kini straight now ẹ máa gbọ́ wàlájì ẹ máa gbọ́ ọmọ yẹn. alájà mi ì lè bá yín jà láéláyé ṣe rí gbogbo àwọn tó fẹ́ kí n kọlù yín yẹn gbogbo wọn ni máa bójú ẹ̀jẹ̀ olóore mi níyìn o èmi ò lè bá yín jà mi ò kò síbí. ní gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ yìí ó ti rìkọ́dù òhò mi ó ti rìkọ́dù òhò àríkẹ́ ó ti rìkọ́dù òhò alájú òhò gbogbo ló wà lọ́wọ́ ẹ̀ látàrí pa àgbà sínú ilé ẹnu ìṣòló kọ́kọ́ wá rìkọ́dù òhò ńgbà tí ìjọba òkúkú ṣe nǹkan lòun náà bá ti wà ẹ má gbogbo yòówó wá ti wà lọ́wọ́ ẹ̀ ń bí o màá dẹ̀ pí ẹ̀kẹ́ máa gbọ́. bí you anybody tó lè sọ yìí kí n bá yín jà. ọmọ tó gbé kámẹ́rà wá invade privacy yín Alhaji Sauty Arẹwà wọ́n ń bọ̀ wá fún yín ẹ lọ múra mo sọ jù báyìí lọ fún bí ọdún mo sọ ọ́ la pé mo ti sọ tẹ́lẹ̀ ló jẹ́ kí n tún wá dúró ti bí ọdún pé irọ́ ó ti yẹ yín bí mo ṣe ń wọ̀n pé bí ọdún ìgbéyàwó ẹ̀ yìí Gistlover ń bọ̀ gbogbo àtijọ́ tọ́mọ ẹ ti ṣègbéyàwó láyé wọn ti bàjẹ́ ẹ máa gbọ́ o ó ti ní òhò mi lọ́wọ́ ń bí o ó ti ní òhò mi lọ́wọ́ ń bí o òun àti Bísí jọ ń fúnra wọn ní information kódà níbi tó léde níbi ìbàyí ṣẹlẹ àtìgbà tó ń sọ̀rọ̀ yìí ó gbá géèmù kan fún mi òun àti Bísí díẹ̀díẹ̀ la máa débẹ̀ díẹ̀díẹ̀ la máa débẹ̀ ǹjẹ́ mọ̀pọ́mọ yìí wà ní ilé wa oúnjẹ ó mu à ń fún láṣọ mo tún wá gbé dání lọ fálàfin ọ̀fọ̀yọ́ ó tún wá post ẹ̀ pé mo gbóhùn lọ sálà ọ̀dà aláàfin ọ̀fọ̀yọ́ ọjọ́ kejì tá a dé bẹ́sábọ̀dù ṣe gbé sórí láì nìyẹn àbọ̀sẹ̀ kejì ẹ sábọ̀dù gbé sórí live show ẹ̀yin tẹ́ ẹ bá ní live show yẹn jọ ẹ bá wa post ẹ̀ ní ohun tẹ́ sábọ̀dù ẹ̀ ó wá grant interview lọ́dọ̀ ẹ sábọ̀dù pé ojú òun báyìí ojú òun báyìí lálàáfin ọ̀fọ̀ yọ fi ń fi ọ̀tá tèmi gbé oògùn olóró ní ọmọ yìí o ọmọ tó gbé kámẹ́rà wálé yìí hmm. ẹ̀gbọ́n oh god oh oh. Mm. Mm mi ì lè mi ò lè ọmọ yìí irú àwọn aláàfin yẹn ṣe bẹ́ẹ̀ ni lọ́jọ́ bí aláàfin irú àwọn aláàfin yẹn ti fi omijé kíkorò gégùn fúnra ọmọ tẹ́ ẹ jẹ́ kó gbé kámẹ́rà wálé yín lọ́jọ́ tí mo ti ń rìn mi rí àwọn olórí burúkú ẹ̀dá bíi tàwọn ọmọ blackmailer ń gbèsè ayé mi mi ò rí wọn rí ẹ máa gbọ́ bá mi Saoty bàbá wa lálùbáríkà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. kò sí bí you anybody gbogbo nǹkan tó ń sọ gbogbo nǹkan tó ń ṣe ni mo rí lábẹ́lẹ̀ so many things mo rí mo dákẹ́ látàárọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ ni kò sẹ́nibọ́dì tó lè tì mí sí yín mo ò dẹ̀ ní bá jà láyé láyé alájà wàláì mi ìfẹ́ sọ̀rọ̀ wàláì. ó ti ń ṣe ṣó fún mi bí o kódó ti lọ grant interview pé ẹsà bọ́ọ̀dù fi ẹ̀ pé ọ̀dọ̀ aláàfin tí a móhun lọ pa fẹ́ fi òun gbé cocaine mi ò rírú ẹ̀ rí alájì Saoty alájì Saoty wèrè kan nítorí mo èètì ẹ kí mo fẹ́ èètì ẹ fún má protect Alhaji Saoty náà ṣé mo fẹ́ protect ọmọ tí ò láyé ọmọ tó ti bá yá rẹ̀ jẹ́ ẹ mọ̀ pọ́lá nǹkan tẹ ṣe rí èmi náà mú ni wípé mi ò mójú social media bàbá rèèyàn gidi tó tètè là wá lójú bí mo ṣe ń ṣe ń sìn yìí èmi náà ní kó sọ́wọ́ yín mi ní kó sọ́wọ́ yín ọmọ eléyìí ò níṣẹ́ fídíò tó lọ yà bó ṣe gbélé Alhaji Saoty síta yẹn problem ti wà bí mo ṣe mú dọ́dọ̀ aláàfin of Ọ̀yọ́ bí problem ṣe wà nìyẹn ó ti pẹ́ tẹ́sábọ̀ tí ń búlé aláàfin ó ti pẹ́ gan ó ti pẹ́ gan èmi ò mọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ ni aló ní òhò máa play nǹkan kan fún yín sìn kẹ́ máa gbọ́ ẹ máa gbọ́ o ẹ jẹ́ ń play lè fún yín kẹ́ gbọ́ jẹ́ ń play lè fún yín kẹ́ gbọ́ òun dáná o òun dáná o ẹ jẹ́ ń play lè fún yín ṣé ẹ rẹ́ni tó introduce mi sí gbogbo ń ṣàmọ́ Yínká Yínká ló fún mi ní nọ́mbà ẹ̀ yínká ló fún mi nọ́mbà bísí yínká ló fún mi ní nọ́mbà àfòkúgba inverter mi mọ̀ pé blackmailers ni wọ́n òun náà yẹn máa sọ òun ló kọ́kọ́ wá bá mi wọn ò mọ̀ pé mo ní receipt gbogbo àwọn lọ́wọ́ bámúbámú ẹ sábọ̀dù dẹ̀ ni yínká ń bá dúnàdúrà owó ẹ sábọ̀dù ló máa ń bá yínká dúnàdúrà owó ẹ wo bọ́n ṣe ta afọ́jú fún mi ọ̀nà yín lì bọ́n ṣe gbé afọ́jú lọ sílé baba Sauty nìyẹn ọ̀nà yín lì baba Sauty kí n tó máa lọ ẹ ká play eléyìí tí n bá play lè kẹ́ ẹ wo ọmọ tó ní à alájà mi ò lè dà yín lẹ́yìn ìgbà tá a kúrò lọ́dọ̀ aláàfin ẹ wá gbọ́n tó ń sọ ẹ mo máa ní ṣé ògidì tí mo fẹ́ ṣe hmm. àwọn ilé mi ò lè bá kankan nu yín ṣe mọ́ táyé máa fi tán èmi ẹlẹ́dàá mi ò ní jẹ́ àwọn tó nílé ayé ò ní jẹ́ èmi kẹ̀ God forbid ọ̀rọ̀ Quran àti Bible ni mo tẹ̀lé báyìí torí ẹ má ṣe jẹ́ kí àjẹ́ kó wà. kí ló kàn wá pẹ̀lú yẹn ṣé àwa máa ń dòkú lóhùn ni a kì í dòkú lóhùn distraction ni ó ti rẹ bísí ni distraction ni tí wọn náà bá fẹ́ lọ wo tó bá fẹ́ lọ wo nǹkan tó kù ń sọ ní péjì ẹ lọ wo ẹni tó ti kú. ẹ ẹ mọ̀ nǹkan tí mo ṣe yìí ẹ eh, because wọ́n ní lizzy máa ń gbàlejò gan. Ah, ẹ mọ̀ gbóhùn ẹ̀rọ yẹn náà ó ìgbà tá a wà ń bẹ̀. Alhaji Saoty ṣe rí pọ́ńkọ̀ fáńpọ̀ òun wà ń bẹ̀ nígbà tóun wá lé ọ̀dọ̀ mi ṣe rí ọmọ tó ní mi lè dà yín mi ò ṣẹ́ o mi ò ró o ah, ọdún èpè pa tẹ́ẹ̀nì ló ṣe fáwọn ọmọ tó tara ẹ̀ jáde àwọn ọmọ eléyìí ti gba sálábà lára Alhaji Saoty fún pọ́mọ yẹn wọlé yín wọ́n rí àwòrán yín pẹ̀lú ẹ̀ ah, ẹ̀ ní ṣubú fọ̀tayọ̀ bá mi Saoty ojú òní tiẹ̀ tó bá ní kẹ́ ṣubú ló máa ṣubú <laughs> ẹ máa gbọ́. mọ̀kẹ́ pákéjì máa wà pé àlejò wà ní ilé ó ti yé imọ́ mi. sẹ́rí àlejò wà nílé ó wá rìkọ́dù òwò wa àánú yín ṣe mí alájì the greatest mistake you made is allowing that thing in your house that thing ńgbà tó kúrò nílé tiwa láìṣẹ́ láìrò afúnlówó afúnlóúnjẹ asán school fees ọmọ ó ní ìyá òun kú afúnlówó ní bàbá òun kú afúnlówó ẹ̀rí wà ń bí ọmọ eléyìí ńgbà tó kúrò ẹ máa gbọ́ ẹ kúkú ń gbọ́ Eh. àlejò tálejò bá pẹ̀lú yàn àwọn identities kan wà tí wọn máa ṣe tí wọn máa cancel tálejò yẹn bá lọ yàn lè padà normal tí bóyá máa ń ṣẹlẹ̀ láàrin gbogbo ọkọ àtìyàwó nìyẹn tọkọ àtìyàwó bá. kí lẹ́yìn mà. mọ́mí kò ṣe torí oúnjẹ. màmí màmí ọmọ kan tó ṣẹlẹ̀ mà. ẹ̀rí pé ẹ̀dá tó máa ń gbàyàn mọ́ra tó máa ń ṣoore tó máa ń fún wọn lówó la jẹ́ mo fún yín ní some weeks or some months òun nǹkan tí mo lè tètè ń create awareness ni pé irọ́ tán bá fẹ́ wá pamọ́ yín ayé á lè tètè mọ̀ ìgbà tí a fọ́jú wá then bí mo ṣe tú àṣírí ẹ̀ yìí ìdílà kan gbójú for now bọ̀ fúnpá ẹjẹ́ kan wálé yín dì àkọ́ mi. ó ń ṣàlàjì Saoty nìkan o tó o bá ti mọ̀ pé olórí burúkú làwọn eléyìí lórí social media wọn ba tèèyàn jẹ́ tó o ti mọ̀ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò ládírẹ́sì anybody tí ò bá ládírẹ́sì má jò wálé ẹ mọ́ o ba jẹ́ tálíkà o ba jolo to ba mọ̀ pé èèyàn ní àdírẹ́sì tó bá dẹ̀ ti mọ̀ pé ó ti ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹ́sà bọ́ọ̀dù àwọn gist lover má ẹ̀fà tó bá ti wálé ẹ o tán kò sí níta fẹ́ ṣe ẹ já sáré gbélé tán. àgídíjayé ṣá. màá mi àmọ̀kọ́ tó ṣẹlẹ̀. kí ni bítù wáìtì ẹ kí lórúkọ bítù wáìtì wọn kò lórúkọ kan fún mi nàìjíríà ó bá dàbí ìjà bàbá ìfúnfún báyìí. ẹ gbọ́ mo lò ẹ máa gbọ́ Alhaji Saoty ẹ mọ̀ pé tí mi ò bá tètè create awareness fún Bíọ́dún náà Bíọ́dún kò ní tètè rogun yẹn jà ọlá pé mo ti create awareness pé ó ń bọ̀ o wọ́n ń bọ̀ òun ló ṣe help Bíọ́dún díẹ̀ tó wáyé pé mi ò sàn kankan ni Bíọ́dún ò tí lè jáde kódà mọ́mì wa màmá dáadáa alálùbáríkà tó máa jẹ wọn mọ́ màmá yìí ò tí lè lè jáde torí fear of Gistlover màmá yìí ò ní lè sọ ha màmá yìí ò ní lè sọ Gistlover dẹ̀ máa gba donation lọ. ẹni tó ní ní pẹ́tàkì wáyà lọ́wọ́ òun ó pé ó lá pé fífi ní àwọn customize plate number kan ó wà ní amọ́tò olórí burúkú blackmailer tó ń sọ̀rọ̀ olórí burúkú ẹ̀yin èèyàn ẹ mọ yí ẹ̀ tí mo ti lo bọ́ọ̀gì lẹ́mọ̀ green tálájì ra fún mi ẹ mọ yí ẹ̀ àwọn náà ń yá mọ́tò àwọn nollywood tó ló ń gbéṣẹ́ fún wọn ló ń yá mọ́tò àwọn ni ò láyé àwọn náà yí mọ́nu gọ́tà o nítorí mọ́tò rẹ́ǹtì ẹnì kan gbé jáde kò sí nǹkan kan mọ́ ti ta gbogbo ẹ̀ jẹun. ìgbà tó máa dé ti fóònù ní sáńgáàmù báyìí orí tó lẹ kíní ẹ̀ mọ́ sọkọ̀ báyìí. ẹ ṣùgbọ́n ṣùgbọ́n ẹni yẹn náà máa ń gbọ́ ṣùgbọ́n mọ́mì irú àwọn ẹni yẹn tẹ́mi náà bá tẹ̀ lówó lọ́wọ́ ìgbà tí mi ti ro ra mọ́tò èmi ṣáà lè bá yá mọ́tò lọ́wọ́ wọn kémi náà máa fi máa àbí ó tó lájọ́ ìkí ń mọ́tò kémi náà tẹ̀ máa fi máa bùgá kiri. ẹ wọ́n máa yá mọ́tò náà lọ́gbọ́n rí ẹ̀mí kárẹ̀ǹtà wà ní àpọ̀ lórí lọ́yà tó náà jẹ́ ìgbà pléètì wọn ló máa ń yá mọ́tò kiri. ok wọ́n ní kì í ṣe bóyá tó kòrò lórí ó ní nígbà tó tó drug ikú aláàfin olóṣèṣẹ sí gan. ikú bàbá yìí. ajabi ìyá tó ń jẹ aláàfin gangan ni hmm. wọ́n níbi kan ṣe ẹ ṣùgbọ́n ló bá gbé drug lọ sí south dọ́gbọ̀tẹ̀. Hmm. ó ga o. ó bẹ̀rẹ̀ lọ sí ìdárúkọ ẹ̀ kó lè dárúkọ ẹ̀. Ah, mọ́mí àwa ti di mọ́mí àlùjọ class captain ti wá di bọ̀bọ́ yẹn. Okay, bọ̀bọ̀ yẹn ló ń pè mí. bọ̀bọ̀ ah bọ̀bọ̀ yẹn ni mí that is my nickname bọ̀bọ̀ yẹn. ó máa tẹ̀lé ọmọ tí mo bọ̀bọ̀ ni tó bá yẹ bá pèyàn bọ̀bọ̀ tí èèyàn ti torí ló jẹ́ bẹ́ẹ̀. aláwọ̀ kíbọ̀rù. bẹ́ẹ̀ bá ti torí àwọn ọmọ bá tàbí ngbà tẹ́sà bọ́ọ̀dù sọ pé mo ti dorí ẹgbọ́n wọn tó sọ ó ní aláwa kíbárù tó tọ́ ni mo dóhun alájì sàùtì àánú yín ṣe mí àánú yín ṣe mí ṣé torí hẹ́tì ṣé ẹ gbọ́dọ̀ sọ pé mo hẹ́tì irú eléyìí kí ni mo fẹ́ ètì lára ilé tó ń sọ̀rọ̀ yìí torí olórí burúkú kan nìyẹn if you hate somebody that does not mean ṣé ètì lélẹ̀ ẹni tí mo fún nílé tó wá nílé mi tó dẹ̀ lóhùn dómi ó ṣàgbọ́ ó gbọ́ ohun tó ń sọ náà kò sọ pé àìrọ̀ o àdìkùmọ̀ bọ̀bọ̀ ní ìyẹn ìbílẹ̀ ayé ló bá mi kò sọ pé àìrọ̀ o àmàmà àìrọ̀ o àti pé ẹni tí ó wá nu ilé ẹ̀ ó fún ẹ lóúnjẹ kò wọṣọ tuntun rí o ó dáṣọ sí ẹ lọ́rùn ó mú ẹ dọ́dọ̀ aláàfin olùwà tẹ́sábọ̀dù jẹ́jọ́ ń discuss ìpàláàfin fi mí gbé kòkín Alaji Sauty ẹ ní ṣerú ẹ̀ mọ́ mo kàn fẹ́ fún yín ní soft landing ni so that ayé á lè sọ pé Lizzy ti sọ bẹ́ẹ̀ o kò yẹ kẹ́ gbárùkọ báyìí láàyè rárá rárá sà. ilé ayé ó máa wọ́n tí mo dórí tó máa ń bí máa ń rí wọn màá ní bọ̀bọ̀ mi bọ̀bọ̀ mi bọ̀bọ̀ mi mo máa ẹbí ìbàdórí máa pè é nípa ìlú nítorí gbogbo nǹkan tó ń bó sí i mo mọ̀ yìí pé bírú àwọn adọ́ba yọ ọjọ́ gan-an kanimọ́ àbò mo ò ní sọ sí. màámi kò ní bàbò wíjọ màámi panimọ́ àbò ní bàbò wíjọ. gbogbo bàbá gbogbo wíjọ ìtọ́ èèyàn tó gbé ẹja káwọ kíní kan náà rárá ìjẹ tọmọ kò níyàwó kó tó gbẹ fún. bẹ́ẹ̀ ni ọmọ kò mo níyàwó mọ̀ kí mo lọ́mọ. ṣé ẹ ń gbọ́ àwọn olórí burúkú blackmailer the same ẹ̀sà bọ̀dù tó wá sọ fún wa pé òun wà tẹ́mi fi gbà á sílé the same ẹ̀sà board ló tún wá ń lo reverse psychology pé ó mọ̀ pé ó níyàwó ó mọ̀ pé ó lọ́mọ ẹ pàtẹ́wọ́ fún Lizzy ẹni Lizzy wàá ṣe oríire tó pọ̀ ẹ̀yin abiyamọ ẹni Lizzy wàá ṣe oríire tó pọ̀ ó ní ṣé òun ni mo fẹ́ ṣe lé mi tó pọ̀ ó wà fún níyàwó ẹjọ àti àwọn ẹlẹgbẹ́ jọ ń gbé ẹ jù bọ. èmi àti àwọn mi la jọ ń gbé pẹ̀lú ọmọ. wọn wá mú wọn nìkan ó mú ẹ kúrò ó mú wá sí abẹ́rẹ́ ìwòye. nǹkan tó tàwa tún wáyà mí lẹ́nu ni pé wọ́n tẹ sọ pé kàn tẹ bọ́mọ mi sọ̀rọ̀ lọ́jọ́ kan rí pé à àwọn ọmọ yẹn jẹ́ kí tẹ bá wọn ṣeré o ṣeré o. alájẹ Saoty ẹ gbọ́ ṣé mo gbọ́dọ̀ hé ti irú eléyìí tí mi ò bá gbà wá sínú ilé mi ṣápa gbogbo rọ ìmọ̀ mi bí mi bá gbà láyè kó gbé kámẹ́rà wọnú ilé mi ṣápa gbogbo rọ ìmọ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ gbọ́ mi nǹkan tí mo sọ tó o bá ti lè rí wọn lórí Facebook tó o jẹ́ kán gbé kámẹ́rà wa nù lé ẹ lọ múra ni o wọ́n ti dé tán o Alhaji Saoty ẹ ti rí ǹjẹ́ tí mi ò bá gbà láyè kó wá nù ilé mi ṣàparọ́ ìmọ̀ mi ẹ máa gbọ́ àìmí nìkan kọ́ ó ṣọdún èpè fáwọn ọmọ tó jáde lára ẹ̀ pàtó tòótò tẹ́ẹ̀nì tó ní kán máa ṣe kọ́ọ̀lì iṣò kán máa rọ́ọ̀jù èpè láwọn ọmọ òun lórí ọmọ lórí burúkú yìí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ à eléyìí. ẹnu wò sẹ́mi gbogbo ètò ìgbòpamọ́ yẹn ti ní bẹ́ẹ̀ kò lè ná mi tó bá ti rí omi ìrì àti omi odò láwọn kankan ó máa ka gbogbo tó wà ní ẹ̀kí. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ẹ má pààrọ̀ ẹ sọ fún gbogbo ẹ mọ́mì mọ́mì ẹ sọ fún gbogbo èèyàn má pààrọ̀ ṣe fẹ́ dómi ni. ṣé wọ. ẹ ṣe fẹ́ dómi ni. ẹ mọ̀ lè jẹ́ tí bá fẹ́ lò kọ́lá rẹ̀ ẹ̀mọ́ mi sẹ́rí kẹlò nǹkan lára mi. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ẹni sèrè ma mọ́mì sẹ́rí kẹlò mi yẹn kò jẹ́ kankan ju pé kémi ṣá ẹ̀ mọ̀ à kíní náà pọ̀ à yára rí sí. ẹgbẹ́ wa mọ́bí ajọ́ ká tàbí ẹjọ́ ẹ̀ torí pé kí ni o ti lọ wọ́n tó ti lọ́kùnkùn ti bọ̀. mọ́mì mọ́mì mo ti ṣe rí mọ́mì mo ti ṣe rí bọ́ àti yà sí mímọ́ èmi àti Dorkas forever and ever ni. ó bẹ̀ ká tó bá ti jù. Alhaji Sauty ìyẹn ní murder case lọ́wọ́ owó ti pààyàn ìyẹn Dorkas ìyẹn ti pààyàn wọ́n nídìí owó wọ́n dẹ̀ desperate fowó fún ọmọ yìí láti gbé kámẹ́rà wálé yín you are the next project ẹ̀dá tó introduce ọmọ yìí sí yín ẹgbà ń blocking tó bá ṣeé ṣe ẹ change gbogbo management yín for now if possible for you Dorcas nídìí owó you are the next project sir. ìmọ̀ tó mo jẹ̀bẹ̀ ṣẹ́ ń tẹ̀lé àtẹ̀lé. Ah. kò dẹ̀ sí ẹ bẹ́ẹ̀ lè fún wọn. ló ń mọ ọjà lọ́wọ́ ẹ̀ yẹn ní kó má ta fúnra wọn tèmi ò dá lóhùn ní kó má. kí ló sọ wọ́n ti gbé kéèsì wá wọ́n gbé kéèsì Saoty wá ní three months ago again wọ́n ti kọ́kọ́ gbé wá ní two years ago ìgbà náà ti wà wọ́n mọ̀ pé mo ṣe bá gbó wọn sọ̀rọ̀ wọ́n béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta ló ní voice ẹ̀ lọ́wọ́ àló ní voice Saoty lọ́wọ́ wọ́n béèrè ìyàwó ilé ẹ̀ gangan woman tó gbé wá gbà yẹn wọ́n sọ fún woman yẹn pé ṣé woman yẹn ní ìwò ẹ̀ lọ́wọ́ ṣé woman yẹn ní voice note ẹ̀ lọ́wọ́ woman yẹn ò mú àwọn nǹkan yẹn kí woman yẹn má fẹ́ gbélé wọ́n wá ṣẹ̀ sọ pé kó padà lọ just like bí wọ́n ṣe ní kí ẹnu ìṣó padà lọ ṣó ti yé sórí nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú Saoty nígbà yẹn ṣó ti yé ìgbà tí mo rí gbogbo moves wọn lórí Saoty yẹn mi ò láìkẹ́ mo dẹ̀ sọ fáwọn èèyàn kọ̀ọ̀kan pé nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa ẹ mọ̀ pé olórin ni máa yìí ẹ dẹ̀ mọ̀ pé ìdùnnú Yorùbá ni kí ni máa yìí lè ṣe fún yín ṣé o rántí o rántí pé mo nìgbà yẹn ṣe o rántí ìfẹ́ǹdì tí mo ṣe fún lẹ́yìn ó ti ju tòjú lọ ló ti yẹ so nítorí kéèsì ẹ̀ mo sọ fáwọn èèyàn kan pé a lè jọ ṣe mọ́ torí kí ni interest pé kán lọ máa gbé ohùn àwọn èèyàn kán lọ máa gbé voice note kí lè fẹ́ rí gbà náà wọ́n wá pẹ́ǹkì èmi ò dẹ̀ ṣàbòsí wọ́n pẹ̀ndẹ̀ bọ̀ mo ṣáà wo máa yẹn mo wo máa yẹn mo wo máa yẹn ọlọ́run dẹ̀ bá máa yẹn ṣe ó dàbí pé máa yẹn gbọ́nrin kan jáde nígbà gbogbo kìíní yẹn lọ sórí gbogbo gbà tó lọ yẹn ó dàbí ọ̀rọ̀ ẹnu ìṣan ni wọ́n wá máa yẹn wọ́n dẹ̀ tún gbé máa yẹn padà wá ní three months ago ṣé o rántí wọ́n tún gbé padà wá so for him to have allowed them láti gbé kámẹ́rà lọ́nà ilé ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ bí ṣọ̀pọ̀ ọ̀rọ̀ bí ọdún mo ti sọ sọ sọ sọ bọ́n ṣìṣe kí ni wọ́n ṣìṣe trial gbàtàn wá trial ọ̀rọ̀ bí ọdún ṣọ̀pọ̀ mi dúró pé irọ́ sẹ́ kò rí bẹ́ẹ̀ ṣé ti yé but pé báwọn ni wọ́n máa wá fún pé àwọn máa wá fún ẹ gbé kámẹ́rà lọ lé ẹ̀ ó mọ̀ pé nǹkan tí wọ́n ṣe tí ì ṣe ṣòfò ni wípé àwọn tó gbé sórí ẹ̀ wá wọn ò ní establishment wọn àwọn mọ̀ now afọ́jú ti gbé kámẹ́rà ó ti ní establishment so ẹni irọ́ tán bá pamọ́ nísìn ó ti yé inú ilé ẹ̀ ti wà lọ́wọ́ wọn wọ́n ti show ẹ̀ tí wọ́n bá yẹ pé wọ́n mí wẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ fi ṣe new project aburú ohun èèyàn tí mò ń meet everyday ni kí wọ́n máa gbé wọn online ó ti yé the reason why táwọn iléeṣẹ́ máa ń gbé àwọn èèyàn online ni wípé ẹni ẹni next project ó ti yé wàá rí i pé kéèsì àlùjọ wọn ò rí ṣe dáadáa ó ti gbà tán sọ fún àlùjọ pé kó gbé kámẹ́rà wánú ilé wa wàá rí i pé kéèsì yẹn tún wá yàtọ̀ lẹ́yìn ìgbà tí ó gbé kámẹ́rà wá lé wa ọmọ pé sísè àwọn tó wà ń sọ̀rọ̀ lórí rẹ̀ yẹn hmm. àwa la sọ fún náà pé ńgbà tí àṣekọ̀ tẹ̀tà gbà yẹn pé ok gbogbo wàhálà yẹn kí ni kankan a ní àlọ́ba gẹ̀ẹ́tì àdírẹ́sì sísítà wa yẹn ṣòbílíkù dẹ̀ pé sísítà wa yẹn ọ̀tọ̀ ni nǹkan tó sọ mò ń bọ̀ wá sọ́dọ̀ bíi ilẹ̀ processing kó tún gbọ́ nǹkan tí yẹn náà ṣe nípa ti lọ́ọ̀yà àwọn pípì yẹn ò máa yẹn ti fọ́nbù bó tẹ̀yẹ̀ wà yẹn máa yẹn ò bá fún lówó kò ní gbọ́ because iṣẹ́ ti wà ń lẹ̀ láti two years three years ago kò sí iye tó lè fún wọn nígbà o o lè ṣe náà. ẹ má gbàgbé pẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ló ń sọ pé alájà mi ò lè bà jẹ́ ẹ ti ṣoore ńlá fún mi. ok ma. oyè tó bá lóko bẹ́ẹ̀ lòdì bẹ́ẹ̀ owó kóòtù ó máa fẹ́ẹ̀lì ni fún mọ̀ yẹn bá dáhùn evidence ọ̀dọ̀ mi táwọn ọ̀dọ̀ mi náà kó fún mi látọ̀dọ̀ àkó fún wọn. ok ma. o lè ṣe náà dà ìjọba mi ìdíọ̀. ok ma. ìjọba mi ìdíọ̀. ok ma. tó bá bí ire kírímù ẹ̀tẹ́ ìdíwà tí ẹ̀jọ́ ń tà yẹn àmì ẹ̀jọ́ kó sórí igbá àtẹ́rí ẹ máa gbọ́ o gbogbo ìbàyẹ̀ ó ń ṣiṣẹ́ fún òkú òkú farao ṣe rí ẹni ṣe rí ẹni tí mo alájì ẹ máa kọrin o alájì sàùtì ẹ máa kọrin gan ẹ máa kọrin kọrin kọrin àánú yìí ṣe mí ẹ kọ ṣége orin ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ kọ <laughs> ẹgbẹ́nu sí máìkì gan owó kírìmù tá a fi ń tọ́jú ẹ̀ tá a fi bá rán àwọn ọmọ ẹ̀ ní skul ẹ wá gbọ́ tó sọ nípa kírìmù yẹn bí aláwọ̀ èyí tẹ́lẹ̀ ń bá lọ wo orí péjì tí yóò ti kó sílẹ̀ yẹn apart from that most important tó ń sọ. kírímù ètò táyà ń parí ìfẹ́ rí. kírímù ojú tó pa wá bí. báwo lẹ́yìn báwo lẹ́yìn kékeré ìṣẹ̀lẹ̀ fúnra yín mọ́ two bedroom kìíní two bedroom house síbò ah. ló ń sùn. ẹ máa wà àwọn olórí burúkú o wọn ní two bedroom flat ẹ sábọ̀dọ̀ olórí burúkú alápàrẹ̀ gángan ẹ sábọ̀dọ̀ pé apá méjì ló fi bẹ̀rẹ̀ kéèsì Lizzy Ọlọ́run ti gbà kan ó kù kan ìkan ẹ̀gbọ́n àfùlókù mọ́mí màámi ṣẹ́ríṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn máa ń jẹ̀yà ń gbà. àbọ̀dọ̀ àdìkẹ́ ẹgbẹ́ ọ̀gá àdìkẹ́ ní òṣèlú orí kíkà àdìkẹ́ mú yàrá kan orin òun àti láti orí ẹ̀dá tí gbólóòkù kan nínú ìwọ̀n tó ókè wà àdìkẹ́ tí ìjọba àdìkẹ́ ti lóyún fún ẹ. mọ́mí mi ò lọ àríkẹ́ irọ́ àríkẹ́ kan òbí tí mi ń sùn ṣe sọ jáde mọ́ ó lọ fà á. ọ̀dọ̀ mi ló ń sùn ó ní blue film mi ọ̀dọ̀ mi ló ń sùn ẹgbẹ́ ibi tóun ń sùn ò ṣe é sọ ọ̀dọ̀ mi nìyẹn ọ̀dọ̀ mi ló ń sùn ó ní blue fún mi lọ́wọ́ ló bò mí lọ́wọ́ ọ̀dọ̀ mi ló ń sùn. bíbẹ̀ yẹ ò gbà yí lẹ́yìn ẹ̀kẹ́rẹ́ gan. ẹ̀hún náà ni. ẹ̀fọ́ yẹn máa sọ pé ikọ̀ ẹ̀ kí ló ń gbé ó yẹ pé bí àìlò ń gbé àjà ló ń gbé àjáde olómi ló ń gbé. owó làbọ̀ máa bẹ́ pé ìkẹjà rẹ̀ alẹ́nà kí ló fẹ́ fún mi. ẹ bè lọ́wọ́ olórí burúkú pé bo ló mọ̀ lẹ́kọ̀ọ́. olórí burúkú tí ò forty something years in abroad kò sí oríire kankan kò mọbi kankan. Hmm, wọ́n ń gbé àjà ló ń gbé tí wọ́n ń talẹ̀ àjà àjà ló ń gbé ẹgbẹ́ tó jẹ rúùmù èyí ṣe mo ṣe àmọ́ kó lè fi fi rúùmù ọ̀dọ̀ hmm. àdìkẹ́ ló máa ma sùn. rọ́mà o ṣe ìyá sọmọ ọ̀dọ̀ olóṣè ẹrú. Ah, ah, màámi o ṣe ìyá sọmọ ọ̀dọ̀ irọ́ o ó ń sọ fún ẹ pé ibi tóun sùn ọ̀dọ̀ mi gangan lòun sùn hmm. kí ló dé mi ìlìṣàrí kẹyìn àwọn yẹn kẹmọ ah, kí mi ń jẹ nǹkan bẹ́ẹ̀ nǹkan. báwo ló ti ṣe lówó kó lẹ bínú ẹ náà máa dójú bẹ dúkù kó lẹ làfihàn gan máa fi fún wa ní ìkẹ́ tó ṣe wà yẹn ó máa fi kí. wọ́n mi nǹkan ti máa ń wọ́n mi nǹkan ti máa ń láì kí n jẹ nǹkan tó bá dàbí irú dọ̀kásì yẹn àwọn nǹkan tó bá ẹ ṣáà ọmọ yẹn pọ̀ dùn gan ẹ tó bá ń ṣe ojú gan eré yẹn. mami ẹyin nìkan máa ní dọ̀kásì ń dúró de ìpínkẹ́ sọ̀rọ̀ ká ṣe wedding ẹ̀yin nìkan mà ló ń dúró dé. ebi ò ní fẹ́ sọ̀rọ̀ pé ó ti káàkiri lówó lọ́wọ́ ti sẹ́nu wọ́n fún yín báyìí ìjọba ti ṣe pé ẹ ti jẹ àríkẹ́ ẹ̀ ìkúlìlì ikú àjọrin tẹ́ bá ti ń jẹ wọ́n báyẹn ní ìsinmi kó má lọ kó bá ọmọ ọlọ́mọ tó mọ́tò lè ṣe. màmí mi ò lè dá mi ò lè dá dọ́kítà I love so much. ọmọ tó máa ṣe lọ sí òkun ṣùgbọ́n wà ní bábí ṣe fídíò kó sẹ́ndẹ̀ wa òkun ló lè wẹ gbogbo nǹkan rẹ̀ mọ́. mọ́mì mo ti wọ̀kùn mo ti wọ̀kùn wọ̀kùn yé mo ti wọ̀sàwọ̀sà nítò. bí ìbá gbà láyè kó wálé mi ṣàṣọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nípa mi èyí olórí burúkú amẹ̀bọ̀tẹ́ ní orí pé kò dálùjọ lóhùn kí mo fẹ́ dá lóhùn ṣe bẹ́mi lo lóore kan lójú mo lọ ṣoore fún ó kí ni mo fẹ́ sọ ṣé kí ni kò domi o ṣáà ń gbọ́ tó sọ pé yàrá tóun sùn special ni ọ̀dọ̀ mi lòun sùn òun lòun bá mi sùn gbogbo ìgbà lẹ́yìn tí mo mú kó lọ́dọ̀ aláàfin ohun tó fi san bàbá oníbàbà lẹ́yìn tí mo fún nílé wá ní mi ìsàn kí mo fẹ́ sọ kí ni mo fẹ́ sọ lẹ́yìn káwọn ìjọba bá ń gba òwò mi tó wà lọ́wọ́ ẹ̀ lẹ́kí ni mo fẹ́ sọ ẹ má gbàgbé pé ẹ sábọ̀dù ló declare wanted o ẹ má gbàgbé pé wọn àtẹ́sábọ̀dù náà jọ mẹ́pèsè fúnra wọn tẹ́sábọ̀dù fi sọrú structure ikú tó máa pa tínà ògúnbà wọn o ẹ má gbàgbé o now ẹ jẹ́ ká lọ so Alhaji ibi tí mo fẹ́ sọ fún yín nìyẹn be prepare be prepare kò sí báyìí fẹ́ ṣe ẹ ti wọṣẹ́ o kí lè dẹ̀ kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ ẹ má gbàjèjì láyè wálé yín ẹ má gba anybody láyè kó gbé kámẹ́rà wálé yín láyé láyé má gbà wọ́n láyè tó o bá ti lè wọ tó o bá ti lè wọlé wọn ọwọ́ ọlọ́run nìkan ló wà ọwọ́ ọlọ́run nìkan ló wà now ẹ jẹ́ ká gbádùn eléyìí ẹ jẹ́ ká gbádùn eléyìí ẹ jẹ́ ká gbádùn eléyìí èwo leléyìí ok ẹ jọ èèyàn lórí ọ̀rọ̀ DNA ẹgbélé. màámi lizzy ẹ káàárọ̀ mà fọlá ti fún dorcas nípa pé lateef kò bí ọmọ kankan òun ò bí ọmọ kankan fún lateef fọlá inú whatsapp ni whatsapp chat ni o mo gbọ́ mo gbọ́ láti jẹ́wọ́ tí wọ́n là wá ìdí nìyẹn wọ́n ṣe fẹ́ gbé kúrò lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ fẹ́ gbé lọ sí bí Ìbàdàn bí Ìlọrin. inú WhatsApp chat ló wà. ẹ má gbàgbé o pé Bísí the same Bísí.